fún ìdánilẹ́kọ̀ọ́ etí agbàlérò kí ọlọ́run bá kí wọ́n gbàjẹ́ kí ó ṣe ẹni tí ó fẹ́ sọ àti àwa tí a fẹ́ gbọ́ ní àǹfààní ní ayé àti ní ọjọ́ gbèdé àkíyàmà atọrọ ìkẹ́gbẹ́ fún anábì wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tí ó gbé dìde láti lè wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìkẹ́ náà kí wọ́n bá àwọn aráalé rẹ̀ àti àwọn àti gbogbo àwọn àti àwọn tó ojú ọ̀nà wọn títí di ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùfíà ní àìní dé nàgbénu bí ọlọ́run bá ti kádàrá nìyẹn tó ó ti ká bẹ̀rẹ̀ síwájú àsìkò yìí ṣùgbọ́n ìwọ̀n bá a nínà pẹ̀lú láǹfààní láti sọ alámẹ̀ríkà bí ìkejì gẹ́gẹ́ nǹkan àgbàlérò lẹ́bi nǹkan tí a ti ṣàlàyé ntí ìdánilẹ́kọ̀ọ́ máa dálé lórí òun náà ni àlámọ̀rí nípa alfẹ́k ìyẹn ni àlámọ̀rí nípa ìdájọ́ ẹ̀sìn léètọ́ yẹ kí mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin kí á mọ̀ nípa rẹ̀ síra tí a sì gbà lérò láti fi máa ṣe àlàyé síra kan ni èyí tí wọ́n kọ lójú ọ̀nà mọ́gàbò imam malik. èyí tí a fi ní áfíríkà generally gbọ́dọ̀ ní ìlú nàìjíríà bó tilẹ̀ já sí pé ni torí pé mọ̀ntúmọ̀ ni pé ìsàlìkè ní pọ́ẹ̀ pọ́ẹ̀ máa ń rọrùn láti lè ha ju ọ̀rọ̀ lásán lọ sí pé yìí pé tíra ètò orúkọ rẹ̀ ń jẹ́ asahalul madarik òun náà ni kí ọ jẹ́ síra tí a fi máa ṣe àlàyé pẹ̀lú ògùn ọlọ́run ẹni tí ọba rọ̀ lọ́rùn tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kí ọ ha kọ́ máa ha ní sísẹ̀ntẹ̀lé ọ̀dà púpọ̀ torí pé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn onímọ̀ máa ń sọ sẹ́yìn bá fẹ́ ṣe tọ́nu fánù kan ìyẹn pé sẹ́yìn bá fẹ́ mọ̀ yékéyéké nípa àlámàrí eh, kan nínú àlámàrí ẹ̀sìn yálà òṣòlù fẹ́kì ni o àbí fẹ́kì ni o àbí hadith ni o torí pé òun há tíra kan nínú tíra tí wọ́n kọ nípa àlámàrí yẹn tọ́ba ti lè láǹfààní àti ha yọ ọ̀rọ̀ lọ́rùn láti lè gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì yé dáadáa tọ́lọ́ bá tún bá wá kẹ́ tọ́ba tún láǹfààní láti lè máa kọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ èyí ó dín wàhálà tí ó ṣe yóò dínkù kò sí nǹkan tó burú níbi kéèyàn ó mú tí àkọ́mọ kà fún rẹ̀ ṣùgbọ́n àǹfààní kéèyàn ó jókòó sọ́dọ̀ ẹ̀ ń sí ọjà sí pé bọ́yá ó tún ti síwájú èèyàn nípa ìmọ̀ àǹfààní rẹ̀ ò kéré torí pé ìwọ gba nǹkan tó wà lọ́dọ̀ rẹ̀ nígbà tó bá fẹ́ máa ka tiẹ̀ kì í ti fọ́ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mọ́ so ìwọ̀n àbá díẹ̀ ló kù tó kàn máa fi tó tún fi máa fi kún un tó bẹ́ẹ̀ yẹn ti máa ń kẹ́kọ̀ọ́ ọmọ nìyí tí ó fi máa ń rìn lẹ̀ dáadáa kí ọlọ́run àti ọ̀sán rẹ̀ kọ̀ọ̀kan wa. akálàṣe síra yìí ó sọ nípa àkídà gẹ́gẹ́ bí ó ti sọ nípa fíkìm ṣùgbọ́n tá a fi ní bẹ̀rẹ̀ nípa àkídà lérí mọ́sáàbù imam malik ló pè mọ́sáàbù imam eh, imam malik sì ni gẹ́gẹ́ bí ó ti ní àdìọ́kà tó yanrantí bẹ́ẹ̀ náà ló ní àgbọ́yé tó yanrantí nípa àlámẹ̀rí ìdájọ́ fúrúà ṣùgbọ́n nǹkan tí máa ń jẹ́ ìyàlẹ́nu ni pé àwọn tí ó ń fira wọn tì sí imam malik àbí imam shafi àbí abu hanifa àbí imam ahmed nígbà wọn bá ń kọ alámẹ̀rí fúrúà wọn kọ alámẹ̀rí fúrúà ní bí ẹni tí ń fira wọn tì sí yẹ bó ti gbọ́ nǹkan yẹ ṣùgbọ́n tí wọn bá fẹ́ kọ alámẹ̀rí tó jẹ mọ́ ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n fi kọ àkídà so àkídà tí. Si, Eh, muhammad ibn al-bashar eh, muhammad al-bashar ẹni tó ṣe manzuma ètò àpèní asahul al-madarik tí a fẹ́ lò so àkídà tó fi síwájú rẹ̀ àkídà ṣàríyà ni so tó sì já sí pé imam malik ó ní àkídà yìí tó ṣe pé ọ wà níbàámu kódà ìkan lára àwọn àgbàfà ahlus sunna wal jamaa so ìyá pàtó já sí pé a ní ka ìbẹ̀rẹ̀ rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ń pa alámẹ̀rẹ̀ fúrọ̀ àtò náà ni a ti bẹ̀rẹ̀. nígbà tí wọ́n bá ń kọ síra fòrúà nǹkan tí wọ́n fi máa ń bẹ̀rẹ̀ òun náà ni àtọ̀hárọ̀ níta ní ìmọ́tótó kéèyàn ọmọ ẹ̀gbin kù lára ìtọ́fà ni pé a rí i pé tí a bá wo orígun ẹ̀sìn islam ti ṣe márùn èyí tó sì kejì nínú rẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ ń tọ́ jẹ́ máa ni èyí tó sì kejì rẹ̀ òun náà ni àsọ̀lá irun kíkí kò sí jásí pé ìrún ọ̀la làbíà láì ṣe pé bọ́yá èèyàn ní ìyẹn ni pé èèyàn ò lè kírun láì ṣe pé ìmọ̀ra níbàámu ìlànà sẹ̀ríà ọ̀wà fún ìyẹn jásí pé sáwọn onímọ̀ tí wọ́n bá fẹ́ àlámọ̀rí akẹ́tún ẹ̀sìn wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àtọ̀hárọ̀ iná sì ni àfa náà fi bẹ̀rẹ̀ iná ni àwa náà kọ̀kọ́ ṣe àlàyé níbàámu bí lọ́wọ́ nígbà tó bá yá tó yọ di ti yọ dọwọ àwọn kan nínú wa alákọ̀ọ́kọ́ kí ni sáǹpé ní asọ̀hárọ̀ ni nínú èdè lábáwá ò ní kéèyàn má kó níbi èyíkéyìí ẹ̀gbìn tí a máa sọ pé tọ́hùrọ̀ nìmọ̀kan ìyẹn ni pé ààyè yẹn má kò níbẹ̀ eléyìí sì islam pè wá sí ni. Si kódà anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadith tó wà nínú sahih muslim ọsọ yìí pé al-iman eh, atuhur ṣètòrò iman yẹni pé kéèyàn ó ṣe ìmọ̀tótó ìdajì ìgbàgbọ́ ni kí ni ìtumọ̀ ìdajì ìgbàgbọ́ tó wà níbi àwọn onímọ̀ sọ yìí pé lára túmọ̀ tá fún hadith yìí ni pé gẹ́gẹ́ sẹ̀ríà ti fẹ́ bí islam ti fẹ́ ká ní ìmọ́tótó albatin yẹn ni pé ntọ́pamọ́ ti ṣe ẹ̀mí wa àdìọ́kàn wa kọ́ mọ́ kó níbi ẹbọ kó níbi bídíà bẹ́ẹ̀ náà lọ́jà sí pé òde wa náà afẹ́kọ́mọ́ àríkẹ́ ọmọ nìyẹn ojú báyìí náà lọ èyí tá a fojú rí àti tá a fojú rí èyí tá a fojú rí ti ṣe ìgbàgbọ́ afẹ́kọ́mọ́ níbẹ̀ èyí tí à ń fojú rí ti sara àtàsọ tí ń na àfikọ́mọ níbẹ̀ náà ìyẹn ni ìdí tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó fi sọ yìí pé at-tuhur shatrul iman pé ìmọ́tótó kéèyàn ọmọ kò níbi èérí kò níbi ẹ̀gbin ìdajì ìgbàgbọ́ lọ́jẹ́ láì níyèméjì oníranrin ẹ̀rí ńlọ́wà. lérí wípé islam ó pè wá sí ìmọ́tótó ṣùgbọ́n tí àwọn onífíkìw onífurọ́à tí wọ́n bá ń sọ nípa àtọ̀hárọ̀ ó ní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ní tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ó náà ní ìrìsìfà olùhadà wọ̀zẹ̀wálẹ̀ làkàbẹ̀ ìrìsìfà alhadà ìrìsìfà alhadà wọ̀zẹ̀wálẹ̀ alhadà kí ni ìtumọ̀ eléyìí yẹn ní pé ká mú alihadẹ ìtìjẹ alihadẹ àpàdà sàlàyé rẹ ká mú kúò fúnra wa àbí kí alihadẹ kó kúò lára bákan náà alihabẹ kó náà kó kúò lára àbí bí sí adìfẹ́sẹ̀ ìjọsìn láti lè gbọ́ alihadẹ àti alihabẹ yìí ọwọ́ bùkátà sí kásàlàyé rẹ alihadẹ ó ní ìròyìn kan tó ṣe yí pé tọ́ba ti wà lára ọmọnìyàn kò ní lè jẹ́ kí ó ṣe nǹkan tí à ń pè nírun àbí nǹkan tó fara pẹ́ yẹn ni pé wọ́tfún yakumu bilbada yamnacu mina sọláàtì wà nàḥwìhà mímá tó ṣọ́rọ̀ tó láhu àtọ̀hà ìròyìn ní tá fojú rí téèyàn bá tọ̀ nísìnyí a sọ kò lè kírun kí ló lára rẹ̀ tí ò fi lè kírun ọwọ́ yìí pé tọ̀ jáde lásán ìlàsọ ìpè kọ̀ láǹfààní àti kírun má àyàfi kó sè nkankan tí ó tún jí ó fi wọ̀run nígbà pé ní alahada fìnnìyẹ ìyẹn ni pé ìròyìn kan ní tí ó ṣẹlẹ̀ sí ara ọmọnìyàn tó ṣe ké sísẹ́lẹ̀ rẹ̀ yóò hàn án lẹ̀ fún láti lè kírun àtàwọn nǹkan míì tọ́jọ́ tó ṣe pé èèyàn gbọ́dọ̀ sì mára fún kótó di pé yóò lè kírun pẹ̀lú ẹ̀ ẹ̀ǹtí sọ́ọ̀mù jáde lára ẹ̀ nísìn àhánà fún láti lè fi àwọn kẹ̀kẹ́ jíjáde sọ́ọ̀mù tó jáde lára ẹ̀ alhadasu ti ṣẹlẹ̀ hadasu tó ṣẹlẹ̀ ọ̀n láì kú òun bẹ́ẹ̀ kò tí ì jẹ́ ẹ̀ǹtí o lè kírun kó kú òun bẹ́ẹ̀ ní jásí pé ó ní tọ̀hárọ̀ tọ̀hárọ̀ tó lè hadas bákan náà wọ́rtifa alhabas kó sì jásí pé alhabas ìyẹn ní ẹ̀gbin tá a lè fojú rí. kókó ní ara ẹ̀rí pé wọ́n sọ pé wà ni pé ká mú ẹ̀gbin kó lára ìyàtọ̀ wà láàrin méjèèjì ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé ẹ̀gbin kèé sọ̀rọ̀ ẹ̀yẹn ni kó ti pa wà láàmú kó kọ́tà ti kó lára wa ni bọ́yá ara nísìn ọwọ́ nínú òjò bó ti rìn nínú òjò omi ó ti yọ ìtàn kó lára kèé mú omi tó fi fọ ìtọ̀tọ̀ wà lára ẹ̀ bí kò sí pé ó kò lára ẹ̀ pẹ̀lú pọ́wọ́ ní òjò ni ìyẹn ni pé kì í ṣe májẹ̀mú ni pé tẹ́gbin bá wà lára kọjá sí pé èèyàn ni ọmọ àmọ́ àmọ́ kò kọ́tà ti kò pẹ̀lú ojú pẹ̀nà tó kọ́gbà kò lára nǹkan táwọn afáàmì máa fi kún ni pé ìrìtìfá olùhádà wà máa fi màánà ìyẹn ni pé kí alhádà kó kò bákan náà. ntí ó tún jọ ìyẹn ni pé ntọ́ wà nínú ìtumọ̀ hádà kókó ntí ó jọ kílà ni pé ẹni tí ìtọ̀ bá sábà máa ń jáde láre púpọ̀ a sọ fún yín pé kọ́ máa kírun torí pé ìtọ̀ ń jáde láre lóòrèkóòrè yẹn yín sàlùwàlà ní gbogbo ìgbà tó bá ti fẹ́ kírun kọ̀ọ̀kan sẹ́yìn pé ìgbà tó sàlùwàlà fàyílà kìí ṣe pọ́ yasó kìí ṣe pé wọ́n yẹ ó sùn ìgbà tó bá dá làásàrì aṣọ fún yín pé ó tún gbọ́dọ̀ ṣe kíni ó tún gbọ́dọ̀ sàlùwàlà mi àlùwàlà ètò ṣe yẹ ní àlàásàrì kìí ṣe yí pé ó fi ṣe rọ́fò làhádẹ́sì bí kò tẹ́ yí pé a fún ní ìtumọ̀ hadasu nítorí pé hadasu kankan ṣẹlẹ̀ sí kìí ṣe pé ó só kìí ṣe pé bọ́yá ó sùn kìí ṣe pé bọ́yá sọ́ọ̀mù jáde láre ṣùgbọ́n bí sẹ̀rí àti fẹ́ kó ṣe nìyẹn bákan náà ẹni tó jí tá a sọ yí pé kò gbọ́dọ̀ sí ọwọ́ bọ inú omi títí tó fi wẹ̀ ní ẹ̀mẹta wíwẹ̀ ọwọ́ lẹ́ẹ̀mẹta nǹkan tí sunna anabi wa muhammed sallallahu alaihi wa sallam tó pè wá sí ni síwájú kí a tó lè ti ọwọ́ bọ omi nígbà tí a bá jí ìyẹn náà kì í sípa fi ń gbé hádàtò kú o bí kò sí pé ọ wà nínú ìtumọ̀ alhadath ni sókítà ni pé nígbà ní tọ̀hárà nígbà tí àwọn afọ̀kọ̀hà tí wọ́n bá sọ pé àtọ̀hárà àbí kìtàbù tọ̀hárà ìtumọ̀ ẹ̀ ní irtifa alhadath wàzàwálò làkàbà ìyẹn ni pé ntí di hadad kókó bákan náà kí alàkàbà kó ní òsèké ni o kókó fún yẹn alhadad ó tún wá pín sí méjì hadatu alasugaru wa alhadatu alakubaru wa alhadatu alasugar òun lè tó ṣe pé tọ́ba ṣẹlẹ̀ síyàn àlùwàlá ni ó fi gbé àbí sáyà mọ́mù ṣùgbọ́n alasugar òun lè tó ṣe pé tọ́ba ṣẹlẹ̀ kò lè eh, ordinary àlùwà lóòótọ́ àfi kí ọ wẹ̀ fún tí ọba rómi kò sì tẹ̀yàmù sáǹpẹ̀ ní àlùwàlà eléèpẹ̀ eléyìí ni nǹkan táwọn onímọ̀ gbà lérò pẹ̀lú ọ̀tọ̀hárọ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe ìmọ́tótó yìí nǹkan ìpìlẹ̀ tá a kọ́kọ́ fi ṣe òun náà lómi ìyẹn fàtúmí jásí pé nígbà táwọn onímọ̀ bá ṣàlàyé ìtìjẹ́ tọ̀hárọ̀ àti ètò pín sí tí wọ́n bá ṣàlàyé ẹ̀ tán wọ́n wá sọ pé báàbò nìyà ìyẹn ni pé ìmọ́tótó tá a fẹ́ kó o ṣe tí àlùwàlá jẹ́ kan nínú ẹ̀ tí wọ́n jánábà jẹ́ kan bẹ̀ tá a padà ṣe àlàyé sí fífọ ẹ̀gbin kó o lára bóyá tọ̀ ni o àbí gbẹ́ tó jẹ́ kan nínú rẹ̀ ntí nǹkan àkọ́kọ́ tí sẹ̀rí àfẹ́kọ́ òfin ṣe òun náà lómi. kódà a rí nínú àwọn onímọ̀ tó sọ yí pé yàtọ̀ sí omi tí ẹ bá ṣe pé bóyá tayamum àlùwalẹ̀ eléèpẹ̀ nǹkan mi ò tún lè rọ́pò omi ma bí bóyá ẹ̀gbin wà níbi ilẹ̀ lẹ́nìsìn sẹ́ǹkẹ́ tọ́ba tẹ́ níbi ilẹ̀ bóyá ọmọ tọ̀ sílẹ̀ òòrùn wá ràn sórí ilẹ̀ sẹ́ǹkẹ́ ìtọ̀ padà gbẹ omi òòrùn wọn padà fà mu lọ́dọ̀ àwọn míì wọ́n gbà yí pé àyè yẹ ò tí ì mọ́ ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wọn gẹ́gẹ́ bí n tí a padà sọ ó ní pé gẹ́gẹ́ bí n tí a sọ kí ẹ̀gbin ọ̀sán ti kú ò níbi a ti fẹ́ kírun àbí àsọta fẹ́ lò láti lè fi kírun ni. gẹ́gẹ́ bí n tí a sọ nǹkan àkọ́kọ́ tí wọ́n máa ń ṣàlàyé nínú àtọ̀hárọ̀ lè tọ́pọ̀ jù nínú tíráfíkì òun náà ni omi tí a fi ṣe ìmọ̀tótó yìí omi ọ̀wá bùkátà sí káṣẹ̀ máa ṣàlàyé pé n ti jẹ́ omi nì torí pé gbogbo alamọ ti jẹ́ omi ọ̀wọ́ pé ó nípìn nínú ṣẹ̀ríà tó ṣe pé ìpínkọ̀ọ̀kan yìí ọ yẹ kí ẹni mùsùlùmí kó gbọ́ yé dáadáa so láti lè fi mọ̀ yín pé tómi yìí tó ń lè fi ṣe àlùwàlà àbó òun lè fi ṣàlùwàlà akálàṣe àwọn omi kan wà tó ṣe pé ẹlòmíì ó lérò yìí pé kọ̀yẹ́ fún òun fi ṣàlùwàlà tó ṣe pé nínú ṣẹ̀ríà ìgbàláyìí wà fún un èmi sì wà tí ó lérò pé bóyá ọyẹ fún òfin sàlùwàlà tó ṣe pé nínú sẹríà kò sí gbà láàyè fún ìyẹn fàtó yá sí pé àwọn onímọ̀ máa ń ṣe àlàyé yékéyéké irú omi wo la lè fi ṣe àlùwàlà irú omi wo la lè fi ṣàlùwàlà èyí táwọn onímọ̀ ṣe ìyàpẹ̀ ẹnu tí wà ń bẹ̀ padà ṣàlàyé ìwo lọ èyí tó tẹ̀sán. àkọ́kọ́ nípìn bí wọ́n ṣe máa ń pín omi nínú fíkìl òní pé a ní omi kan tá à ń pè ní almutlak a sì ní omi tá à ń pè ní almukoyet kí ni tuma almutlak almahul mutlak almahul mutlak òun lomi tó ṣe pé albaqi ala asle xilqatihi òun lomi tó ṣe pé bí ọlọ́ọ̀bá ti ṣẹ̀dá rẹ̀ náà lọ́wọ́ bí omi òjò nísìn àbí bí omi odò bọ́lá wọn bá ti ṣẹ̀dá ẹ̀ náà lọ́wọ́ nǹkan kan yóò ti rọ́ọ̀lù èyí ìlàgbàlérò pẹ̀lú alma almutlaq àwọn omi wo ló tún wọ abẹ́rẹ́ àpàdà sàlàyé nígbà tó bá yá omi kejì tani òní almahul mọ̀kọ́yíyàt omi ni nítòótọ́ tálíkì ní liquid ṣùgbọ́n tó ṣe yí pé a lè àyàfi ká fi tìsí nǹkan mìíràn. Eh, èyí tá a máa ń jẹ yìí watermelon olóminú àbí olóminú olóminú ṣùgbọ́n sáà kan lè pè lómi lásán òun èso omi lásán á kó mi watermelon omi tí wọ́n da gaari sí tó ti wú lẹ́yìn sáà lè pè lómi lásán mọ́ omi ọbẹ̀ sẹ́yìn pé pẹ̀lú omi àtàtà ni ó ti yí pọ̀ mọ́ra wọn irú yẹn á lè pè lómi mọ́ kí là ń pè omi ọbẹ̀ láì níyèméjì nínú. No tí ò sí apẹnu kankan lọ́dọ̀ àwọn onímọ̀ èèyàn ò lè sọ yìí pé ah, kọ̀ wá sómi kankan ṣùgbọ́n òun ní wọ́tàmẹ́lọ̀ kọ́ wá fún omi rẹ̀ kọ́ wá fi sàlùwọ̀dà pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ àbí ọwọ́ àlòkò kòrómi tí ó fi ajá ewé jọ omi lásán má a fi tìsín gàgà ni ìyẹn ni a fi pè ní alùmá alùmọ̀kọ́yẹ́t omi tó ṣe pé a lè pè àyàfi ká fi tìsín gàgà mi so ìyẹn ni alùmá alùmọ̀kọ́yẹ́t àwọn àdájọ́ tọrọ ma a padà sọlẹ̀ yìí alùmá alùmọ̀kọ́lá òun náà tún wá pín ìtọ́jú pín ní wípé pẹ̀gbẹ́ àtẹ́gbẹ́ alùmá alùmọ̀kọ́lá òun ni tó ṣe yí pé alùbáàkì àlà ẹ̀fìlẹ̀ kìlpàtìkì bọ́lá wọn bá ti da náà ló ti wà nǹkan kan ò tí ì rọ́lù ṣùgbọ́n gbà mí wà nǹkan máa ń rọ́lù omi tó wá látọ̀dọ̀ ọlọ́run tó ṣe ike rírọ́lù rẹ̀ yẹ yóò jẹ́ ká wá máa wò ike sọ́ọ̀sì tó ń sẹ́kù lórí omi tá a lè fi ṣàlùwàlá àbí kò sẹ́kù lórí omi tá a lè fi ṣàlùwàlá ìyẹn lọ́pàá ti á sí pé alimọ́hùn mọ́tìlá lábẹ́ rẹ̀ á tún wá fagi méjì sí pé ó pín sí pé nǹkan rọ̀lù àti pé ọ wà ọba ti da ní nǹkan tó ṣe pé nǹkan kan yóò sí òrùpọ̀ pẹ̀lú ẹ̀ kí n má pèjúwe wá. omi èyí tó ṣe pé ọ bó ti wà sí nǹkan kan rọ̀lù ìyẹn ni bọ́yá omi òjò omi kànga ṣùgbọ́n ìsí nǹkan míì ti wà pẹ̀lú ẹ̀ òní bíi omi tọ́wà lẹ́ni díẹ̀ wá wà pẹ̀lú ẹ̀. tóyẹ kí tá a bá tètè àwa ní òrí pé irú omi ọ̀rá tẹ̀ ìtẹ̀fí máa ń dá ìgbẹ́ sẹ́ǹpù omi náà ni ṣùgbọ́n tóyẹ bá tètè yẹn òrí pé ó ti yàtọ̀ lẹ́nu. tó ṣe irú omi tó ṣe ń tẹ́ tí nǹkan míì ti rọ́ọ̀lù yẹ tí ó ṣe kí tá a bá fi sẹ́nu àwa ní òrí pé ìyàtọ̀ díẹ̀ ti wà ó ti kú òní omi lásán tó ṣe é sàlùwàlà àbí ò ṣe é sàlùwàlà ìyẹn lọ́kọ̀ọ́ sí omi tó ṣe pé nǹkan míì ti wà pẹ̀lú ẹ̀ ó ti kúrò ní bọ́lá ọba ìpìlẹ̀ bọ́lá ọba bá ti dá má àti tó ṣe pé ó ti wà bí ọlọ́run bá ti bó ti dá. tẹ̀wárí èyí tí nǹkan míì tó ti wà pẹ̀lú ẹ̀ ń tí ẹ̀ ṣe pé bó ti wà bọ́lá ọba ti dá ló ti wà òun náà tún pín sí méjì ẹni pé a tún fagi ní sábẹ́ ìsìnkà rọ́lù yẹn. awoye sí kí ni nǹkan tó rò pọ̀ pẹ̀lú omi yìí sí nǹkan tó mọ́ ni àbí nǹkan ẹlẹ́gbin tábà sàlàyé nǹkan tó mọ́ àti nǹkan ẹlẹ́gbin ìtì sábà máa ń wá sínú ẹ̀mí ni wípé ah, kọ́ ni nínú sẹ́ríà ìsẹ́mi wọ́n sí kọ̀yẹ́ ni pé kì í ẹgbẹ́ ní nínú sẹ̀ríà ń fún wa lápèjúwe tí omi ràkúnmí bá wà nísìn tọ́ba ta sí yàn la sẹ́yìn gbẹ́yìn ọmọ wa omi tí o fi fọ́ ni torí pé ẹ̀mí kórìíra sí i ṣùgbọ́n nínú sẹ̀ríà nǹkan tó mọ́ ni kódà oògùn tó lọ́jẹ́ táwọn èèyàn rà nísìn ìtumọ̀ ẹ̀ ní pé kẹ́nìkan máa kírun nísìn kó sì ti máa gbé omi ràkúnmí bọ̀ sáà sọ yìí pé kó tó di pé ó kírun ọgbọ́dọ̀ gbé lẹ̀ lò. No ó lè gbé fẹ́gbẹ́ sínú àpò rẹ̀ tí ó sì máa kírun bẹ́ẹ̀ torí pé lọ́dọ̀ tiwa ẹ̀mí wa kórìíra sí ṣùgbọ́n nínú sẹ̀ríà nítorí sì máa ní jẹ́ yẹn ni pé kò sí àṣekọ̀ láàrin pé ẹ̀mí wa kórìíra sí nǹkan àti mímọ́ rẹ̀ nínú sẹ̀ríà àpèjúwe mi ẹnìkan kírun lọ nísìn bí ìgbé adìẹ kan jáde ni sẹ́ǹkẹ́ iṣẹ́ mi ó kórìíra sí ni sẹ́yìn ọ̀fẹ́ wá pé kéèyàn ó tètè wó mi no àtúnkẹ́ kọ́ máa bá mi bọ̀ ẹ̀mí kórìíra sí tòótọ́ ṣùgbọ́n nínú sẹ́ríà kìí sí ẹ̀gbin ìsì mo fẹ́ ká gbọ́ yé ni pé a gbọ́dọ̀ ṣèyàtọ̀ láàrin pé ẹ̀mí wa ọ̀fà mọ́ nǹkan àti pé nǹkan yìí pé ń tọ́mọ́ ni tó ṣe pé tọ́ bá wà lára aṣọ wa a lè fi kírun àbí a fi kírun kéèsì míì ni wípé ṣé mo fẹ́ràn nǹkan yẹ láti dé kọ́kàn mi la ṣé ọba àrùn mi jẹ́ ọ̀yàtọ̀ ìyẹn lọ́kàn tó yẹ sí pé iṣẹ́ ń pè ní ànàjẹ́sà lọ́dọ̀ àwọn tó jẹ́ oní fíkìw oní máa yahrumu tanawuluhu la li dararihi wala li istiqdarihi wala li hurmatihi ìyẹn ni pé ntí ọjẹ́gbin nínú sẹ̀ríà ni tó ṣe yí pé àfẹ́kọ́ wà lára èèyàn àfẹ́kẹ́yìn ò tiẹ̀ láti pọ̀ pẹ̀lú ẹ̀ àì mímọ̀ ní àṣepọ̀ pẹ̀lú rẹ̀ ń kèé ṣe ti torí pé o lè kó nira báyìí pọ́ìsì nísìnyí sẹ́yìn pé o lè kó nira báyìí ṣùgbọ́n tó wà níbi aṣọ ìyẹn lè fi kírun ìyẹn pé kèé ṣe kó lè kó nira báyìí la fi pè ní ẹ̀gbin ẹlẹ́ẹ̀kejì láàlẹ́ sèkìzárì kèé sì ṣe pé bóyá torí kẹ́mi wọ ọ̀fàmọ́ èmi wá kórìíra sí i ikùn nísìn bóyá èèyàn ń ṣe ọ̀fìkì bó ṣe ń kírun lọ ọkàn lọ́fìkì bá gbé ni kó já sí ara sọ rẹ̀ àní sọ pé ó jàrú bó tilẹ̀ já sí pé ikùn nǹkan tí ẹ̀mí wá ṣe kí ni tẹ́mi wá kórìíra sí i bákan náà wàlá lè hurmatihi kèé sì ṣe pé bọ́yá torí pé àpọ́nlé tíṣẹ̀rí àkùn irú dídẹ̀dẹ̀ nísìn nígbà tí èèyàn bá wà nípò ẹni tó gbé ihram tó fẹ́ ṣe hajj tó ti ṣe làbáyíkà irú ẹni bí ò lè dẹ́dẹ́ àìlè rẹ̀ yẹ torí pé àpọ́nlé wà fún kọ̀ǹdíṣọ̀ tó wà àti ààyè tó wà ní kéésì ké dídé dẹ́hùn pé bọ́yọ̀ jẹ́ ẹ̀gbin ní sókè nínú definition mi ntí jẹ́ ẹ̀gbin nínú ti sẹ̀ríà tó ṣe pé a mọ̀ wípé tọ́ba ti wà ní aromi àlefi sàlùwàlámà tọ́ba ti wà lára sọ́wá àlefi kírùmá òun náà lọ tọ́já sí pé màá yẹ jíbú àtàkọ́ hóró mi nìhó ìtọ́jọ́ràn àyàn nù sẹ̀rí àpé ọgbọ́dọ̀ mú kó lára ọgbọ́dọ̀ jẹ́ ọ́dáre ọgbọ́dọ̀ jẹ́ ódé ibi omi rẹ̀. akálàṣe arí nínú àwọn onímọ̀ àgẹ́yìn bíi àkọ́rọ́ fi pé ẹ̀gbin ó ní àsìkò pẹ̀lú tẹ́mi kórìíra sí ṣùgbọ́n táwọn náà bá wo àlàyé tá a ti lọ yìí a rí i pé àwọn tẹ́mi ìwà tó ṣe pé ẹ̀mí wá kórìíra sí ṣùgbọ́n tó ṣe pé nínú ti ṣẹ̀ríà ọ wà lára sọ̀ ṣe pé ká má fi kírun tí a bá ma eléyìí ìyẹ́ ọ̀jẹ̀ ká mọ̀ yìí pé a gbọ́dọ̀ mọ kí ni ti jẹ́ ìtí sẹ̀rí àtọ́ yìí pé ọjẹ́ gbin kí sì ni nǹkan tí sẹ̀rí àtọ́ yìí pé ọjẹ́ gbin ìyẹn lọ́kọ̀ yẹn sí pé lẹ́yìn ìgbà táwọn onímọ̀ bá sàlàyé omi tán wọ́n wá máa ń sàlàyé àyà àtọ́hìrà wọlé àyà ànájífà á padà sàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ìgbọ́dọ̀ kí ni ń omi ṣé mẹ́ni àbí nǹkan tí ọ̀nà ìwòye mi ti wá ń bọ̀ lábẹ́ ìtọ́mọ yẹ ìtọ́mọ tọrọ lu bíi ṣúgà ni àbẹ́yẹn gàrí sí i sọ ó chẹ́ǹjì kan lára àwọn nǹkan mẹ́ta tá a padà ṣàlàyé àbí ó chẹ́ǹjì ẹ̀ tọ́ba pé kò chẹ́ǹjì ẹ̀ kéèsì tọ́ba chẹ́ǹjì ẹ̀ ni. tọ́lá láàyè nú tọ́ba tó wá change ẹ̀ náà á tún wá tún wòye sí nǹkan míì pé bó ṣe change ẹ̀ yẹ sí nǹkan tó ṣe yí pé omi ò kò sí bó ṣe fẹ́ ṣe kò lè rọrọ̀ pò lọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pé òun àtomi wọn jọ máa wakọ̀ ni omi ò lè rọrọ̀ pò níbẹ̀ àpèjúwe ó jò clear ìyẹn ni pé láyé sẹ́gun ní ànìkùlùmọ́ la yomkin al-ihtiraz minhu gbogbo ẹ̀ tí ọba lọ sóko a rí pé ìfúgà yàtọ̀ sóko a rí omi tó lójú oró ìtẹ́ ń pè ní olójú oró à ń pè ní atuhluk àbí atuhlak tí ó wà lójú ẹ̀ ṣé omi lè sọ ike kọ́mọ́ wà lójú òun kọ́rọ́rùn igi e, e, ewé oko igi ọ́ rọ̀kìrìkà rẹ̀ omi ò lè sọ yí pé kí igi ewé ọmọ jáde òun ìyẹn ni ó jẹ káwọ yẹn sí pé sẹ́ńtọ́ chẹ́ǹjì omi yìí sẹ́ńtọ́ mi lè rọrùn fún bẹ́ẹ̀ ni àbí tí ò lè rọrùn fún omi tó gba orí ilẹ̀ tọ́jẹ́ ilẹ̀ alámà alámà amayọ́ làpálá rẹ̀ ní tí ò ní èmi jì sẹ́yìn náà ti sọ di nǹkan tá a lè fi sàlùwàlà mọ́ so a sàlàyé ẹ̀. tí abátúwá wòye sí ṣé bọ́kà ń ṣe sọ́mbì náà ni o á padà sàlẹ̀ yí ẹ̀ ṣùgbọ́n sọ́mbì yẹn yóò jẹ́ kó lè clear àtiwá bá ń sàlàyé ìwòye ní ìsúnwá ni tó ṣe ọ rọrùn àtomi kí wọ́n mọ̀jọ wà papọ̀ àfi bá lọ fi sí fún bíi ṣúgà lágbèjúwe pé ọ yàtọ̀ sí olójú ọrọ́ dẹ́ pé wọ́n jọ máa wà ní ọ sí gi oko dẹ́ pé ó lè dị lẹ́ni táì ẹnìkan ni ọkàn dídì mu ni ó fi sómi ìtọ́ wà lára omi tó pé ẹnìkan ló fi sìn àtúnwá wòye mí sí òye táwọ̀ ni pé sí nǹkan yẹn dì sàn omi yòrò. tí ọba yòrò kéèsì kan ni tọba yòrò kéèsì kan ni àpèjúwe ọjọ yẹn nuclear kòmí ọwọ alẹ nísìn ìgbà míì tí ẹ wà gan tí kàga bá ti kalẹ sẹyìn bá pọn omi ẹrí kéèyàn ọmọ pọn yẹn pẹmọ tí omi yẹn gan sẹyìn ó ti mọ yìí pé ó ti change àwọ yẹn yẹn ó ti di àwọ yẹn kẹ yẹn pẹ ti wà lára ẹ sáàlì omi yẹn sàlùwàlà àbá àlè fi sàlùwàlà torí pé yẹn pẹ ti wọ ìgbà míì sì wà nǹkan lè change omi ṣùgbọ́n tó ṣe pé kò ní yòrò mọ́ bíi pákó nísìn sẹ́yìn bá fi sínú omi tọ́ba pẹ́ pákó yẹ ọ́ lápá lára omi yẹ àyè bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n pákó lè disọ́pù sínú omi láíláí àtàwọn nǹkan míì tọjọ́ sápadà mẹ́nuba pẹ̀lú òkú ọlọ́run káwá mú láti fi ṣe àfàtìgbè ó ní pé wàkúlùmọ́ ìn náà zèlè mìíràn sẹ́mẹ̀. أو نابئ من أرض أو جار النمى باق على أوصافه أو بجر من أرضه أو ما عليه قد جرى أقرأ كايكو يعني كي وكل ما gbogbo mi pátá ọfẹ sọ àwọn àpèjúwe omi èyí tó jẹ alimọ olùmọtúlákù nìyẹn o omi tó ṣe pé bọ́nà ọba ti dáa bẹ́ẹ̀ náà ló ti wà ó ní wà kúlù mọ́ iná zìlì mìíràn sẹ́mẹ̀ èyíkéyìí omi tó bá ti sọ láti sẹ́mẹ̀ ìtumọ̀ ẹni pé kéèpé ìran omi kan ní sọ láti sẹ́mẹ̀ lára àrùn omi tí ń sọ láti sẹ́mẹ̀ lójú wa àlùmọ́tọ̀ lára rẹ̀ ní asfẹ́lì àti albarad ìyàtọ̀ wà láàrin fẹ́lẹ́jọ àti albarad màá padà ka hadith tọ́ pàmíjèjì papọ̀ dábìyàn pé ìyàtọ̀ wà ń bẹ̀ torí pé ìpapọ̀ ó túmọ̀ sí pé ìyàtọ̀ wà àsẹ́líjù lè tó ṣe pé ọba jábọ́ láti sẹ́mà ṣùgbọ́n tí ò ní yòrò sẹ́líjù nù ó sì máa ń wà láwọn àlù kan tó ṣe pé irú amẹ́ríkà táwọn ìlú mi bẹ́ẹ̀ so ọmọ wà tó ṣe pé yọ ọkọ̀ ti kandi èyí tọ́ba ṣe pé tọ́ba ti jálulẹ̀ yóò yòrò irú èsì sábà máa ń wà lọ́dọ̀ wọn bí ìyẹn ní albarat gbogbo èyí tọ́ba ti sọ̀kalẹ̀ báyẹn ìtọ́jẹ ìtọ́mani ṣùgbọ́n lálàyé àlàyé ibẹ̀ ni pé èyí tó sọ̀kalẹ̀ bọ́yá kakọ́kọ́ mú ẹ̀rí pé ìtọ́ mọ́ni wá ìyẹn ni pé tá a lè fi ṣe àlùwàlà gbogbo omi tó ti wá láti sọ́mà pàtà yálà yìnyín lọ́jẹ́ ni o àbẹ́rẹ́ tó ṣe pé tó ti sọ̀kalẹ̀ àbáwá gẹ́gẹ́ la dìídì fi sínú fíríjì ló fi di block ẹ̀rí tó sọ yìí pé a lè fi ṣe àlùwàlà pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tí a padà sọ ó ní hadith. sí abu huraira rọ́dí allahu an tọ́gbà wa ọ wà nínú bukhari àti muslim ó ní pé kánà nàbí sallallahu alayhi wa sallam ìdá kábàrà sákàtà hùnàyẹ́tẹ̀ fàkúntù bí abi anta wa ummi أرأيت سكوتك بين التكبير والقراءة ما تقول قال أقول ألا هم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني بالثلج والماء والبرد أبو هريرة رضي الله عنه أولك النبي محمد صلى الله عليه وسلم طبعا تكبيرة الإحرام الله أكبر نبي yóò wá dákẹ́ ìtumọ̀ ẹ̀ ní tọ́ba ti kó fi ń ṣèjọsìn ọgbọ́dọ̀ lẹ́rìí fún un kéèyàn ọkàn máa dákẹ́ gbárí irú èsì á máa ṣe pé ẹnìkan kú ẹ̀jẹ̀ á dákẹ́ ìṣẹ́jú kan ẹ̀rí tọ́sọ yìí pé sẹ́nìkan bá kú agbọ́dọ̀ dákẹ́ ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì ọgbọ́dọ̀ tọ́ba ti rí àti pé bídíà ló ṣe. yẹn rà rọ́jì níbi àkíyèsí rẹ̀ pẹ̀lú wa muhammed ọmọ ma pé ìpìlẹ̀ ní pé èyàn kàn dákẹ́ just tí ò ní méjì ó béèrè lọ́wọ́ ànábì sọ́dọ̀ aláhu akpa síwájú kó tó bẹ̀rẹ̀ sí ka fàṣíà òun lájà ń wí gàgà kí nìkan tó máa wí bẹ̀ ìyẹn lọ́fà yẹ pé tó wà nínú mọ́sáàbù imam malik ti duawu tó wà kèé ṣe ń tí àáfàá sọ ńlọ́mátà bí kò sí ẹ̀rí ẹ̀rí ni nǹkan tó ṣe yí pé a gbọ́dọ̀ máa bá yí gbogbo ògbà gbogbo àwọn onímọ̀ yẹ imam maliki ni o imam abu hanifa ni o shafi'i ni o ahmadu ni o awuza'i ni o makarolu ni o àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́sẹ́ńkọ́sẹ́ yí pé ẹ̀rí àwọn dẹ́dẹ́gbà ẹ gbọ́dọ̀ lò torí kò ń lẹ̀rí àbí ní ọ̀rọ̀ tí mi gbogbo wọn fẹ́ ìgbàláyè lẹ̀ yìí pé ẹ wo ẹ̀rí àwọn ẹ wo ẹ̀rí pẹ̀lú ẹ̀ tẹ́ ẹ bá ti rí kẹ́rì yóò strong kì í sọ̀rọ̀ sí ẹ gbọ́dọ̀ tẹ̀lé. Abu Hurairah radiyallahu anhu nígbà tó sọ báyìí Ànábì sallallahu alaihi wasallam ó ní bẹ́ẹ̀ ni ó ní nǹkan tí mo máa ń sọ ìtí bá ọmọ ń sọ òní ọwọ́ aka àdúrà yẹtọ́ yẹ káwa náà mà sími náà sì tún wà ṣùgbọ́n ìta nílò bẹ́ẹ̀ ni pé ọ bitajdi walima iwalibara anabi sọ pé ìrì ọlọ́run fọ mi má sẹ́ǹkẹ́ ńgọ́sẹ̀gbìn ò lè fọ nǹkan mi má so pẹ̀lú wípé anabi sọ pé fọ mi má yẹ ó túmọ̀ yìí pé àfẹ́jù àti alimá àti alibara ìtọ́mani ẹ̀ wájú tìlálà àkọ́kọ́ nìyẹn wọ́jú òdìlálẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún ẹgbẹ́ yẹlẹ onígbẹ́ àníbi sọ́lọ́ aláìwọ̀sọ́là ọ̀dà kọ yìnyín àti albara gẹ́gẹ́ àti tu ọ̀dà kọ ẹ̀ pẹ̀lú omi gbogbo alátìmọ̀ ẹgbẹ́ omi kíni o ìtọ́mọ̀nì ìyá jẹ́ kó yẹ wá yí pé àtẹ́ljú albara kíni nǹkan tọ́mọ̀nì ṣùgbọ́n àwọn onímọ̀ wọ́n wá wòye sí pé tá a bá sọ yí pé ntọ́mọ̀nì kìí ṣe pé níta lè lò fún ìjọsìn bẹ́ẹ̀ náà ó ní àlàyé èyí tó pọ̀jù nínú àwọn onímọ̀ yi yìí pé tí èyí bá ṣe pé yìnyín bá ti yòrò lẹ̀ báyìí ó ti a sì rí nínú àwọn onímọ̀ lára wọn ni abu yusuf tọ́jẹ́ kan lára àwọn ọmọ imam abu hanifa àti al-awza'i tọ́jẹ́ àgbàfà ní sham tó ń ó yọ̀rọ̀ kò yọ̀rọ̀ ó lè fi sàlùwàlà a sì rí nínú àwọn onímọ̀ tọ́jẹ́ mọ́tàbù ti ṣàfẹ̀rí àwọn ṣàfẹ̀ríyà pé tọ́ba tó yípe tọ́ ọba lo yìnyín yẹ tó mú dání báyìí pẹ̀lú ooru tó ti wà lọ́wọ́ rẹ yóò yọ ó lè fi sàlùwàlà ṣùgbọ́n tí ọba ti fi ọwọ́ tiẹ̀ gán tilẹ̀ tútù òun náà tó wá lé ó lè fi sàlùwàlà ṣùgbọ́n ètò tẹ̀sùn wọn ni pé lóporó pàtó bá sì ń wà lódìdí àlè fi sàlùwàlà nǹkan míì tún wà táàtún fàyọ kílẹ̀ rí ni pé ìtọ́lọ̀ ọba sọ ni pé yá ayò hàlẹ́dínà àmẹ́nu ìdá kúntùm ilẹ̀ sọ̀lẹ́ fọ́ksìlú ojú hakùn algaslu lọ́nà ọba wí yẹn pé kẹ́ẹ̀wẹ̀ wọ́ṣ ètò kéré jù pé èèyàn wẹ̀ nǹkan ni pé kòmí níbi nǹkan yẹn yìnyín tó fi para omi ọ̀sán bẹ́ẹ̀ mo rò pé yé lísì ó túmọ̀ yí pé o ò ṣe jọ́sìn o ò ṣe ìtọ́lọ ni kò ṣe abẹ́ bẹ́ẹ̀ ìgbà míì tó mi bá tẹ́ ọ̀bá tó mi ẹlòmíì yọ kàrà mú mi tí ò ní ju bíi ọwọ́ méjì lọ yọ wà máa fi ra ọwọ́ báyìí yóò nù sàlùwàlà iye ọ̀sàlùwàlà èyí tó ń ṣe yẹ tí wọ́n ń pè ní alimọ́tò kéèyàn rọ́ọ̀bù nǹkan rọ́ọ̀bù yàtọ̀ sí kọ́ wọ́ọ̀ṣì nǹkan èyí tó kéré jù nípa pé ọwọ́ nǹkan omi ọ̀sán bẹ̀ yẹ lọ́pàá yẹ pé yìnyín máa ń tòótọ́ ṣùgbọ́n lóporó gbà tí ọba ti yọ àlè sikini àlè fi sọlọ́wọ́lá yẹ jásí wípé gbónú àfàdọ́ sọ wípé wọ́n kú lomọ́ iná zèlè mìíràn sẹ́mẹ̀ èyíkéyìí omi tó bá sọ ní sẹ́mẹ̀ ó ní kíni ó ní àlàyé nínú wọ́n kú lomọ́ iná zèlè mìíràn sẹ́mẹ̀ àwòrán bíi ìmìnà rìbìn àwùjá rìn náà èyíkéyìí omi tí bá sì ń tú jáde nínú ilẹ̀ èyíkéyìí ìtumọ̀ rẹ̀ ni pé omi tí ń tú jáde nínú ilẹ̀ náà ọ̀pọ̀ omi odò wà mbẹ̀ omi rìvà ó wà omi kàga wà mbẹ̀ ìtọ́mọ́ni tó sì já sí pé alẹ́ fi sàlùwàlà òun náà tó ń lá ní àlàyé torí àwọn kàga kan wà tọ́lápọ̀nlé ìyẹn ni omi zẹ́nzẹ́n àwọn àfa wọn tọwọ́ bọ ibẹ̀ yẹn ṣé ìgbà tó ti jáde pé ilẹ̀ ló náà ti ń wá má òmòtúlà kò ní àbí kẹsì má òmòtúlà kò ní má òmòtúlà kò ní omi tó yẹ pé kò ní ìdí ká fi tìsí nǹkan mi tá a lè lò yẹn náà láti lè fi sàlùwàlà àbá a lè lò àwọn onímọ̀ ṣe ìyàpẹ̀nu bẹ́ẹ̀ èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ́sọ̀ yìí pé a lè lò láti lè fi ṣe àlùwàlà ìyẹn pé láti lè fi ṣe rọ́pò làhádà ṣùgbọ́n a lè lò láti lè fi tábà àbí kó o fi fọ aṣọ ìyẹn omi zemzem kílẹ̀ rí wípé a lè lò láti lè fi ṣàlùwàlà torí pé nínú hadith sí ali ibn abi tọ́lì tọ́gbà wá ó ní pé. دعا النبي صلى الله عليه وسلم بسجل من ماء زمزم فشرب منه وتوضأ ó ní kí anabi sallallahu alaihi wasallam ó ní kí wọn bá òun gbé igbá omi zẹnzẹn pé kí wọn bá òun bu omi zẹnzẹn sínú wìhá fẹjìlú ni wìhá ìkẹtẹ àfi máa ń pọn omi wọn gbé dé anabi sallallahu alaihi wasallam ó mu níbẹ̀ ìgbà òtún àmú ó tún fi sàlùwàlà sábà sọ yìí pé kọ̀lẹ́sẹ̀ fẹ́yìn omi ni àríkà nàbí ò ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lílò ta ni pé má lò fún àti pé tábà àbí láti fi fọṣọ torí pé òògùn lápàlẹ́ báyìí omi àpọ́nlé sì ni omi zemzem tó ṣe pé wá àti ọ̀padà máa kàn ní ọjọ́ iwájú. a sì rí nínú àwọn onímọ̀ tó ṣe yí pé àtàlùwàlá o àti fífọ ìgbọ̀nsẹ̀ àbí fífọ aṣọ kò sí kankan ìyẹn ni mọ́sáàbù àwọn màlìkíyà torí pé àwọn gbà pé omi ti ń jáde lórí lórí ilẹ̀ náà ni a sì rí nínú àwọn tó sọ wípé àtàlùwàlà àti fífasọ ìgbà kan ò ṣùgbọ́n ìtọ́súnmọ́ òun náà ni pé a lè fi sàlùwàlà torí pé ànábi wa muhammed sọ́kọ̀ aláhàbò sẹ́lẹ̀ ó fi ṣe àlùwàlà ṣùgbọ́n tá a bá pé pa a lè fi sàlùwàlà ìyẹn tó bá wà mọ́kà ẹni tó ṣe kọ́ lọ á sì sọ pé gbogbo tí ó gbé bọ̀ gan-an bí ìwọ̀nba díẹ̀ ni ọ yẹ kó rẹ̀ kọ́ra máa kọ́ra máa mú torí pé omi àlùbáríkà ni ànábi sọ pé má zẹ́nzẹ́n lè máa ṣó ṣé irú omi bá lè yan wàá sọ pé wọn fi máa ṣe sẹ́yìn ọba nídìí ẹ̀fọ́ gbé fẹ́ lómi ṣùgbọ́n tó bá wà níbi tó wà tó kọ̀ rẹ tẹ́tẹ́ so kò nǹkan a ní sọ pé o nǹkan tí ọ̀dà àbí pé o ní àlùwàlà afaani pé wàkúlù mọ iná zìlì mìíràn sọmọ àwọn náà bí mìíràn rìndín àwùjáre nàmà àbí èyíkéyìí omi ti sàn lórí ilẹ̀. Nama ìyẹn láti lè fi parí ilé orin ni ṣùgbọ́n nítumọ̀ náà ìyẹn ni pé ọ̀ ń sàn lórílẹ̀ ó tún á ń pọ̀ sí bí omi wọnú omi odò ìyẹn ni pé omi odò lára àlùmọ́ olùmọ́tòlákù náà ni tó ṣe pé bọ́nà ọba ti da náà nìyẹn òótọ́ ló lè ní tẹ́sí iyọ̀ àyíbẹ̀ kọ́ ni tí n bá tọ́ omi òkun wọ̀ á rí i pé yóò ní tẹ́sí bákan ṣùgbọ́n bọ́nà ọba ti da nìyẹn ìtúsí jẹ́ àlùmọ́ olùmọ́tòlákù òun náà ni omi tó ṣe pé albaqi ala aklẹ̀kì kọ́sìkì omi tó wà níbàámu bí ọlọ́run bá ti dá sáyé ẹ̀rí lẹ́rí eléyìí torí pé a rí nínú àwọn onímọ̀ tó kórìíra sí pé omi òkun pẹ̀lú bó ṣe rí yẹ ọ̀yẹ́ ká lè fi ṣe àlùwàlá lára wọn ni abdullahi ibn umar abdullahi ibn am àti ibn abdulbar so a rí nínú àwọn tó ti síwájú tí ọ bẹ́ẹ̀ ṣùgbọ́n. kò sí ẹ̀rí fún ti ẹsẹ̀ yẹn torí pé ẹ̀rí ti ń gbára lé ẹ̀rí tó lẹ́ni nípa ike anabi wa muhammed sallallahu wa sallam ọ̀sẹ̀ ike omi odò iná iná tún wá wà lábẹ́ omi odò tún wá wà lábẹ́ iná tó látara bẹ́ẹ̀ ẹ má fi sàlùwàlà hadith yẹ pẹ̀lú àfanupọ̀ àwọn onímọ̀ hadith tí ò lẹ́sẹ̀ lẹ́yìn èyítọ́ lẹ́sẹ̀lẹ̀ ó ní ọ̀rọ̀ sí rọ́bì tó gbà àwọn kan wá bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn wá sọ fún mi pé inna narkabu albaḥ wa kana macna alqalilu min alma law tawadacna bihi catashna ana tawadac bimaa'i albaḥ ìyẹn pé a travel tí ó sì dá sí pé orí omi òkun lágbà a máa ń lómi lọ́dọ̀ tá a lè mu sọrí pé àwa náà rí i pé omi òkun pè é rọrùn láti mu a máa ń lómi lọ́dọ̀ tá a lè mu ṣùgbọ́n tá a bá sọ pé omi tá a mu yìí náà láfi máa ṣàlùwàlà ògbé ògbé wa torí pé ká tó débù sétà tó ti rómi míì ọ̀nà jìn tá a wá lè máa ṣàlùwàlà pẹ̀lú omi òkun bíi anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọsọ ike huwa tọhuru ma'umu alḥilu meitatuhu omi òkun tẹ́ ẹ rí wọn tọhuru ni kí ni tuma tọhuru tọhuru oni tọhir mọtọhir nǹkan tó má sáàtì lè fi má nǹkan mi ìyẹn náà ni àwọn onímọ̀ ń dá pé pẹ̀lú alimau alimutula ìyẹn sì ni ó wà níbàámu sí èdè lárúbáwá àti bí quran ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ wà anzalna mina sàmáì má a tọ̀húrọ̀ ibi sábà ti lo tọ̀húr ìtumọ̀ ẹ̀ ni wípé omi yẹn má a sì tó lè fi má nǹkan ṣùgbọ́n àwọn hànàfíà sọ pé no tọ̀húr ìtumọ̀ rẹ̀ gan ni tọ́hìr ìtọ́mọ́ni kò yẹ zámọ̀ kò jọ kò dídá ní akóso pa àlefi má nǹkan torí pé ọlọ́run bá sọ pé.

Asa ipe ịtụ ma bẹ, onye ọ ịrahari, ya na ipe ịtọ ma. Sụgbọna, eyi ta mụrụ ogologo ọ n'ime sọ ipe, atọ bụ ịtọ ma ta alife, ịma ka ịlọ wọlị. Sụgbọna i Aya ti ọ mụrụ wa, ti ọ lọrụ ba, ti ya ma fe se ronyi ka dogbo ngo, ya ma sọ bẹ, na ikpe ya ipe, ke ọmi saa kunye omi tụpịọ ya ya ya ọsọ ipe. ó sì tún lè ó tún lè mọ nǹkan mi ẹ̀rí náà sì tún wà ó ní hadithi sí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó sọ yìí torí pé àwọn tí ó wá bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam kèé pé tí wọ́n béèrè fún ni pé omi òkun kọ̀ mọ́ wọ́n pilẹ̀ pé wọ́n pilẹ̀ mọ̀ yí pé omi òkun mọ́ ṣùgbọ́n tí ó rú wọn lójú ni pé sáà lè fi mọ nǹkan yẹn pé sáà lè fi sàlùwàlà àbá lè fi wẹ̀wẹ̀ jánábà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ adá wọn lóyún pé omi òkú tẹ́ ẹ rí omi tí ẹni fi ṣe àlùwàlá ni tẹ́ ẹni fi wẹ̀wẹ́ jánaba anabi ò tún wá dá dún bẹ́ẹ̀ ó ní kódà òkú nbẹ̀tẹ̀ tó wà nbẹ̀ á padà ṣàlàyé èyíkéyìí òkú nbẹ̀tẹ̀ tó wà nínú omi yálà sábàgbà yìí pé ẹlẹ́dẹ̀ wà nbẹ̀ ajá wà nbẹ̀ òótọ́ là á jẹ́ tọ́ba wà lórílẹ̀ ṣùgbọ́n ètò ń sẹ̀mí nínú omi jíjẹ lónà tí àlàyé ọ̀padà kan nígbà tí ọba ya hadith yẹ ọjọ́ kó yẹ wáyé pé ọ̀rọ̀ tí abdullahi ibn umar àti abdullahi ibn am àti ibn abdulbar tí wọ́n sọ yìí pé èèyàn lè fi omi òkun sàlùwàlà pé bọ́yá hadith yẹn gbára eh, hadith yẹn gbára lé àtúntò yìí pé ọlẹ̀ èyí tí ọwọ́ alátọ̀dọ̀ ànábi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní èsì àkọsán yẹn afaani pé wàkúlùmá ìnáàzìlì mìnà sẹ́mẹ́. أو نابع من أرض أو جار نمى باق على أوصافه أو غيره gbogbo mi tí a sọ síwájú yìí yálà nǹkan mi ò tí ì ṣẹ́ǹjẹ̀ àwògùn yìí rọ̀ àbí nǹkan mi ṣẹ́ǹjẹ̀ ìtọ́wá ṣẹ́ǹjẹ̀ yẹ tó ṣẹ́ǹjẹ̀ ń àwọ̀ àwòye sí i ṣùgbọ́n akátọ́ wòye sí i tí ó ṣẹ́ǹjẹ̀ omi àwọn omi kan náà wà tó ṣe pé ìyapa ẹni wà pé alimahu mutlaq ni àbí kèé ṣe alimahu mutlaq lára rẹ̀ ni alimahu musta'mal kí là ń pè ní alimahu musta'mal èèyàn gbé omi òjò ó wá fi ń sàlùwàlà àwọn díẹ̀ wá ń kán sínú gbá omi padà èyí tó kán sínú gbá omi padà ṣé tí ẹnìkan bá wà tó ṣe kò rí omi rárá láti lè fi sàlùwàlà sọlẹ fi sàlùwàlà àbá sọ fún ike kọlọ sí àlùwàlà ilé ìfẹ mùrùkàtí gẹ̀ẹ́sì sí alimá olùmùsàmẹ́d òun lomi tó ṣe ike ìgbà tá à ń sàlùwàlà àwọn èyí tí ká níbi ara wa ọ̀ ń ká sínú ibi tá a ti ń sàlùwàlà padà òun náà tún wá sọ dojọ́ ṣé ètò wà ńlẹ̀ ń ṣé a lè fi sàlùwàlà àbí àsọfẹ́ nìyẹn pé tọ́ọ̀bá ti lè rómi mí o ọ̀gbọ́dọ̀ lọ sí i àlùwàlá ilé ìfẹ́ ni ó lè lù yẹ. so ìyapẹ́ nu àwọn onímọ̀ wà bẹ̀. àrí nínú àwọn sọ pé pé lókòrò ògbà tí wọ́n ti fi ṣe àlùwàlá tó ti pé ọ̀kan ni mo ti pe àkíyèsí sí nǹkan kan wípé ọ̀tọ̀ ní kí ẹ̀mí wá kórìíra sí nǹkan ọ̀tọ̀ ní sí nǹkan yẹn má nínú ti ṣẹ̀ríà so agbọ́dọ̀ sí yàtọ̀ pé a omi tí ọjẹ tọkànlẹ̀ lára mi màá ti tún wá lò kéésì kan nìyẹn ọ̀tọ̀ ni pé tómi yẹn ti domi ẹ̀gbin pẹ̀lú pé ọkàn kanlẹ̀ lára ẹ̀ so kéésì mi lò so a rí nínú àwọn onímọ̀ tó sọ pé lọ́pọ̀rọ̀ ọgbà tó ti jẹ́ lílò tẹ́lẹ̀ àádọ́ lè lò mọ́ fún jọ̀sìn a sì rá àwọn tó sọ pé a lè lò ó sí àfọ̀padà sí àlàyé rẹ̀ lára èyí tí ṣùgbọ́n kí ló bí a rí i pé tá a bá wò ó omi òjò lẹ́ni yẹn lò bí ọlọ́run bá sì ṣe dá omi òjò náà ni ó ṣe lò ó ṣùgbọ́n pẹ̀lú pé a ti lò ó ó ti wà lára kó tó tún padà sí ìgbà omi tó ti kúò ní alimahul mọ́tòlá àbí kò sí ìkú mbẹ́ ìtọ́ ṣokùnfà ìyapa ẹnu nìyẹn tá a padà ṣàlàyé nígbà tí àfa bá ń ṣàlàyé omi míì tí àwọn àfáà tó ṣàlàyé ṣé ó sì só náà sì tún wọ abẹ́ pé alimahul mọ́tòlákù ni àbí kò sí ń bẹ̀ yẹn ní omi téèyàn wọ̀ téèyàn gbé gbóná ìtàfi máa gbé omi gbóná ọ̀nà méjì ló pín sí ìmọ̀ pẹ̀lú ọ̀rùn àbí nǹkan mi bóyá kó lo ìta àbí kó lo stove ká mú níbi tòòrùn èèyàn bóyá òtútù mú gan èèyàn àwọ̀ yìí ah tó ń bá ní kó wọn sàlùwàlà òun lè kó àárẹ̀ ọwọ́ agbé omi sí inú òrùn yìí pé bóyá kò ní kerosene ọwọ́ agbé omi sínú òrùn àbọ̀ gangan kọ́tẹ̀ ló gbé bẹ̀ ọkàn rí pé omi inú àmù ó tutù òun ò ní lè fi sàlùwàlà omi kan sì ní nínú òrùn yìí tó ń ṣe ó lè fi sàlùwàlà àbí ò lè fi sàlùwàlà imam malik nínú mọ́tàbù malikiya àti shafiya àwọn gbà yìí pé èèyàn ò lè fi sàlùwàlà ṣùgbọ́n àwọn hanafiya ati hanabila àwọn gbà pé kò sí nǹkan kan ó lè fi sàlùwàlà torí pé ọwọ́ kó ti di nǹkan tó lọ́wọ́rọ́ yẹ omi rẹ̀ náà ní sì ń jẹ́ kèésì kúò ní alimahul mọ́tìlákù rẹ̀ kílẹ̀ rí àwọn tó ṣe pé àlè fi sàlùwàlà mọ́ àwọn yẹ wọ́n gbára lé hadithi kan tó wá látọ̀dọ̀ yàwó aisha ṣùgbọ́n láì hadithi yẹ ọ̀ lálàáfíà ìyẹn ní kẹ́ yàwó ó gbé omi sínú oòrùn ànábì wa sọ fún yín pé kọ́mọ síbẹ̀ torí pé yúrí tolbaros ọmọ ń jogún etí àpín kí aró funfun kíbì kan dúdú kíbì kan funfun ọmọ ń jogún ẹ̀ fún yàn tómi pé agbègbè wo nìyẹn agbègbè ìlera òní ṣùgbọ́n àdìsí ọ̀lẹ́yìn àlàáfíà èyí tó tẹ̀sán wọn ni pé kò sí gangan lókòrò gbà tí ọba ti ní kó nira bá ara ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan míì láfi láfi gbélé ná lóyá bíi sófù àbí bíbà àwọn onímọ̀ apanukọ̀ lérí yẹ pé kò sí gẹ́gẹ́ ṣùgbọ́n àwọn hanabila wọ́n ní àlàyé mi pẹ̀lú májẹ̀mú kó ṣe pé gbígbóná rẹ̀ kò ní kọjí kéèyàn ọmọ lè lò ó tí àtẹkùbọ̀ wà kù níbi ara èèyàn nípa kó gbóná lílo rẹ̀ ó ní ìyànlá ibi tó yẹ kéèyàn ó mómi dé èèyàn wà ní mómi débẹ̀ tí ọba ti gbóná débẹ̀ yẹ kò sí gangan sẹ́yìn bá rí i pé ah, òtútù mú padà títí lọ ẹ̀ ń bá tẹ̀ fẹ́ wẹ̀wẹ̀ jánẹ́bà torí pé òtútù mú kò sí nǹkan tó burú kó gbé omi léná kó sì ṣe kíni o kó fi wẹ̀ níbàámu sí ìtọ́sẹ̀sùn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀. wàkúndùmá iná zèlè mìíràn sọ́mà àwùnáàbẹ̀ ìmìnàrúdín àwùjáàrin báàkìn àlà àwòsànfìhì àwòbòyèrò ṣé omi yẹ nǹkan mi ò tí ì change ẹ̀ àbí nǹkan mi ti change ẹ̀ ìtọ́ change ẹ̀ àwọ̀ àwò àwòbòyèrò min ardihi àwòmọ́ àléhì ọ̀dẹ̀jára lára àwọn akẹ́sí máa change omi tí máa change bọ́yáwó rẹ̀ àbó òórùn rẹ̀ àbí tọ́wó rẹ̀ ó ní kó ṣe pé ilẹ̀ tó wà gẹ́gẹ́ irú omi èyí tó gba orí ilẹ̀ àmàkọjá gẹ́gẹ́ ní sásọ ìyàtọ̀ wà mẹ́ èyí tó gba orí iyanrìn kọjá ìyàtọ̀ wà mẹ́ èyí tó gba orí gold ni o àbí silver ni o àbí nǹkan kan ni o ibi tó mi bá gbà kọjá yọ làpàlà rẹ̀ àǹfààní pé èyí tó gba orí nǹkan kọjá yẹ kò kúò ní bí ọlọ́run bá ti dá àti lè lò ó ìtọ́ chéǹjì ẹ̀ níbi tó gbà kọjá min ardihi aw ma alayhi qad ya ilẹ̀ tó wà ilé chéǹjì ẹ̀ ni o àbíbi tó gbà kọjá aw mukfihi ìyẹn là ń pè ní almaul ajib ìyẹn ni pé kí omi ọ wà ní ibì kan for long time a rí i pé ibi tó wà ọ làpàlà rẹ̀ kódà kó sinú gbá tí n bá di omi mọ́nú òkè nísìn fúgbà tí kẹ́ ẹ nǹkan kan change lára sí bó ti wà tẹ́lẹ̀ wíwá omi níbì kan fúgbà tí kẹ́ iye ọ̀sẹ̀ yìí pé o ti kúrò ní alima olmutlak pẹ̀lú èyí tí àwọn onímọ̀ sọ yàtọ̀ sí ìkẹ́ lára àwọn tàbíìn lára àwọn àfáàgbà tó ti lọ ni abdullahi ibn sirin ọ sọ pé pẹ̀lú wíwà ní ojú kan náà tó wà mí tó wà tó ṣe pé ló change rẹ̀ yẹ kò ní jẹ́ ká lè ṣe àlùwàlá mọ́ ṣùgbọ́n ìtọ́tẹ̀sùn wọn ni pé lórí bọ́nà ọba ti da náà ló sì wà ibi tó wà tọkàn ra change nǹkan kan lára ẹ̀ ọ̀sẹ̀ pé bọ́yá àlè fi ṣàlùwàlá aw mọ̀fihi fọmọ́tìlákùn tọ̀hóró ẹ̀rí pé ó ti ka àwọn omi yẹn síwájú ọwọ́ nídàájọ́ rẹ̀ ní pé fa mutlaqun tahur mutlaqun ni ìyẹn ni pé omi sáà ní fifty six nǹkan míì ni tahuru a omi omi tọ́mọ ni tá a ti lè fi mọ nǹkan míì yẹ sí omi ni kò ṣòrobo wọ́n tẹ̀sẹ̀ a lè mú a sì lè fi mọ nǹkan míì ìyẹn ni pé a lè fi sàlùwàlà a lè fi wẹ ìwé ọ̀ràn yẹn. وإن يكن مغيرا بطاهر ينفك عنه غالبا كالسكر ṣùgbọ́n gbogbo ìta sọlọ yẹ a rí i pé ìmọ̀ akọ́sẹ́ tẹ́bi tó gbà kọjá àbọ̀ wà níbì kan fúgbà fífẹ́ iló chẹ́ǹjì ẹ̀ tọ́ba fẹ́ pé àwa la mọ̀ọ́mọ̀ fi nǹkan míì pẹ̀lú ẹ̀ tó fi chẹ́ǹjì ńkọ́ bíi kéèyàn da ṣúgà sí sẹ́ǹtì ṣúgà ń mọ́ ni nínú sẹ̀ríà àti nínú bí àwa náà ti ń sẹ̀mí nínú kọ́tsọ̀ wa àbí èèyàn ara fi oyin sí lápèjúwe ó ti change ṣùgbọ́n tó change yẹ kìí ṣe nǹkan ẹlẹ́gbin kí ni ìdájọ́ yẹ ó pin sí méjì ó ní àlàyé nínú tó bá ṣe pé omi tó ṣe yí pé nǹkan tó má ọ́ dàpọ̀ pẹ̀lú rẹ̀ tó ṣe yí pé nǹkan yóò change yẹ bíi kéèyàn ó gbé omi gorodomu kalẹ̀ nísìn kọ́wara bu gaari sí i sẹ́ẹ̀kẹ́ gaari yóò ní lapa ń bẹ̀ ṣùgbọ́n lapa yẹ ò lè pọ̀ ó yàtọ̀ sí omi kọ́ọ̀pù kan tá a wá da bíi míìkì gaari méjì sí sẹ́ẹ̀kẹ́ yóò ṣe jẹ̀ yẹn yẹn tọ́ba ṣe pé kò kò ní lapa lára ẹ̀ rárá kódà àlè sọ pé ó ní lapa gan pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ àlè fi irú omi bẹ́ẹ̀ sàlọ̀ náà ṣùgbọ́n sábà ṣe pé ìlàpẹ̀ ẹ̀kọ́ bí omi tá a da lọ́fíńdà sí lápèjúwe àbomi tí a da gaari sí ṣùgbọ́n gaari yọ ọ̀pọ̀ púpọ̀ mbẹ́ tá a lè lò yẹn náà láti lè fi ṣe àlùwàlà ibi táwọn onímọ̀ ti ṣe ìyàpọ̀ ẹnu nù èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ ni pé omi eléyìí ti kúrò ní alimá olùmọ̀tòlá ó ti di omi ìtọ́rọ̀pọ̀ pẹ̀lú ẹ̀yẹ ìlànà pé ṣùgbọ́n lọ́dọ̀ imam abu hanifa òun sọ yìí pé lókòrò ọgbà tí nǹkan yẹ ọba tí ìyí máa débi pé a lè tè lómi ná bí kí a fi se omi ọbẹ̀ lápèjúwe àbí kọ́sẹ́ pé ó ti di yúgọ́ omi wàrà fẹ̀ǹgẹ́ wọ́n tẹ́ bá da wàrà sínú omi tẹ́ bá rí omi yẹn náà èyí wọ́n sọ pé kì í somi má so tó ti dàbá yẹ tí ọba tí ìdàbá wọn tó ṣe yí pé a kàn ń rí i pé òórùn tí a dà sí àbí à ń rí tẹ́sí ẹ̀ ṣùgbọ́n ó sì ń sẹ́kù lómi náà nǹkan yóò borí rẹ̀ tẹ́yẹ́yẹ́ a sì lè fi sàlùwàlà. kílẹ̀ rí torí pé ànábì muhammed sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n fẹ́ wẹ ìkan lára ọmọ rẹ̀ tó kú ànábì sọ fún àwọn tí ń wẹ̀ lára wọn ni umu àtúnyà wa pé ìsìnnáhà bìmá ìwà sídìr wájà àlfil àkírọ̀ kàfúràn àwòṣe àmìnà kàfúr. yẹn ni pé ẹ wẹ̀ pẹ̀lú omi àti ewé sídìr ìwẹ̀tẹ̀ wàá wẹ̀ káyìn ẹ fi lọ́fíńdà tá à ń gbé ní kàfúrù sí gbogbo alásìmọ̀ yìí pé tọ́ba wọnú omi ní ìpè òníyèméjì òórùn rẹ̀ ọ yàtọ̀ tọ́ba tó yí pé omi yẹn ti kó ní ìgbà tá a lè fi wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn ní sẹ́gbẹ́ wíwẹ̀ fún ìwẹ̀ ọ̀ràn yẹn ní tọ́ba ti kó bẹ́ẹ̀ ni àníbi òní pé wọn ò fi se ẹ̀rí kan nìyẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òní pé àníbi wa muhammed sọ́kọ̀ọ́kọ́ wa aleyhi wa sẹ́lẹ̀ nínú hadith tí umu hani gbà wá ó ní pé ìtàsàlà nàbí sallallahu alayhi wa sallam wa maimuna fi iná in wáhid min qas'atin fiha atharul ajib imam ahmed gbà wá àtàwọn míì ìyẹn ni pé ó ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti ìyá wa maimuna wọn jọ wẹ̀ papọ̀ nínú ọgbà omi kan náà tó ṣe yí pé orí pa gaari ìtàlẹ̀ pè ní gaari gbogbo alaji ní gbogbo tí wọn bá gún tí wọn lọpọ bí èlùbọ àbí bí iṣu tí wọn lọ gbogbo tí jàjì nìyẹn àbí fúláwà orí pa rẹ wà lára omi yẹn tọ́ba ti yí pé kí nǹkan tó má kọjá pọ̀ pẹ̀lú omi àlebi sàlùwàlà mẹ́ni àlebi wa muhammed sọ́kọ̀ bá àdùn sọ́lẹ̀ kò ní fi ṣe àlùwàlà ọ̀ràn ìyẹn lọ́kàn lórí yá sí pé òótọ́ lọ́jọ́ sí pé ètò jù nínú àwọn onímọ̀ lọ́sọ̀ yìí pé àlè fi sàlùwàlà mọ́ yàtọ̀ sí ìmáàmù abu hanifa sí ìmáàmù àbú hànífà yẹn lọ wọlé kí lọ́fà torí pé òun lọ lẹ́rìí látọ̀dọ̀ ànábì àwọn tọ́sọ̀ yìí pé àlè fi sàlùwàlà tá a bá wòye á rí pé pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ omi tá a lè fi sàlùwàlà ó ní kíni almaul mutlak omi tó wà ní bọ́nà ọba ṣẹ̀dá omi tí gàárì dàmà àbí tí èlùbọ́ dàmà ṣùgbọ́n tí o ti borí rẹ̀ débi fáwọn àgbẹ̀ lómi èlùbọ́ àbomi gàrí sófin wà bọ́lá ọba fẹ́ bẹ́ẹ̀ àbí ọ̀wà bẹ́ẹ̀ kọ̀ wà bẹ́ẹ̀ mà tọ́ba pé pa fẹ́ wòye tí n tà ń bá bọ̀ ọ̀rọ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn onímọ̀ ìlọ́wọlé ṣùgbọ́n dàtà ti rẹ́ẹ̀rí míì látọ̀dọ̀ anábìwá muhammed sọlọ́lá àlùsọ́lá ìyẹn la fi sọ pé ìyẹn lọ́tẹ̀sùn wa lábẹ́ bẹ́ẹ̀ èyíkéyìí omi tí lọ́fíńdà bá dà sí àbí tí gàrí dà sí àbí tí nǹkan kan dà sí tọ́já sí pé nǹkan yóò borí rẹ̀ kò sí nǹkan kan alifi sàlùwàlà kéèsì kan nù kéèsì kejì ní pé tọ́ba sí pé nǹkan dàpọ̀ mọ́ yẹ tọ́jà nǹkan tó má àwòye ẹ̀ríkẹ́ gàrí àbí èlùbọ́tà sọ ìyẹn lè dì sínú omi ṣùgbọ́n àwọn nǹkan míì wà tó ṣe tá a bá yóò ṣèǹjì omi yẹn tòótọ́ ṣùgbọ́n kò ní yọ̀rù sínú ẹ̀ bíi orin ta sọ nísìnyí àbí bíi òkúta lápèjúwe gbogbo yẹ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ a lè fi ṣe aluwala ìtọ́pọ̀jù nínú àwọn onímọ̀ a lè fi ṣe aluwala ìyẹn là ń pè ní almukhalatọ̀ mukhalatọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ó yàtọ̀ sí almujawara. mùkálátọ̀ ni tó dàpọ̀ pẹ̀lú omi tó yòrò síbẹ̀ ni tó ṣe ibẹ̀ ọ wà nínú omi ṣùgbọ́n kò lè yòrò bíi ètò orin àbí omi odò wà ń bì í ẹran kan wá kúṣẹ́ tẹ̀sẹ̀ ẹran tó kúṣẹ́ omi yẹ kọ̀wọ́nú omi tòótọ́ ṣùgbọ́n òórùn bó ṣe àfẹ́sẹ̀ omi yẹ òwò tọ́lọ́jọ́ sí pẹ̀mí wá lè kó o lè má kó láti lè fi ṣe àlùwàlà ṣùgbọ́n kèé ṣe yí pé sẹ́yìn bá fi áṣà lùwàlà pé bọ́yá kọ̀ lálùwàlà àbáwọ̀ aṣọ fún ọ yí pé tí ọba rí yẹ o ọlọ́sẹ̀ táyà mú torí pé nínú sẹ̀ríà nǹkan yẹ ọ kó wọnú rẹ̀ kò yòrò síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tí o ti yòrò sínú ẹ̀ a lè fi ṣe àlùwàlà ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ tó sì yapa ẹnu láàrin tó sì yapa láàrin almukhalatọ wàlmùjáwara gẹ́bí tí mo sọ lẹ́ẹ̀kan sí almukhalatọ ni kí nǹkan wọnú omi kó yòrò ma almùjáwara ni pé ọ wọnú ẹ̀ ṣùgbọ́n bó ti wà náà lọ́wọ́ ọwọ́ yìí pé ọkàn lápá lára omi ni èyí tó ti kọ́ wọnú rẹ̀ ọkàn lápá ìyẹn alẹ́ fi fáwọn màlìkíyà iye sì ni kò ní ẹ̀rí gẹ́dẹ́ hadith anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣe asọlọ kódà aṣọ yìí pé tọ́ba yòrò mọ́ mi lọ́pọ̀lọpọ̀ gbà tí ọba sì borí omi yẹdẹ́ wípé àlẹ́ pé lómi má a sì lè fi ṣe alùwàlà kátó aṣọ yìí pé èsì òkè wá yòrò sínú ẹ̀ ó ní wà íyẹkùn mọ̀gáyẹrẹ mbẹ̀sọ̀ irin yẹnfàkù ánìhù gbàlíbán kàṣùkárì fatọ́hìrùn mùsàmẹ́lùn fìlàádà min tọbọkin awo ajinin kálẹ̀lẹ̀ ìbàdàn. ìyẹn ní pé tí omi tọ́ba yí padà ìyẹn nínú mọ́sáàbù imam malik àti tọ́pọ̀ nínú àwọn onímọ̀ sẹ́yìn pé afa muhammad albashir ó ń kọ tíra rẹ̀ ní ìbámu sí àgbọ̀yé imam malik ni tọ́ba yí tí omi bá yí padà pẹ̀lú nǹkan tọ́mọ́ tọ́ a fi pé tọ́mọ́ yẹ omi lè rọrọ̀ fún mi.

bákan náà ojú ọrọ omi ò lè sọ pé kojú ọrọ ọmọ wà ní ara wọn iye torí pé kí ló fà á táwọn onímọ̀ fi panupọ̀ lérí pé alẹ́ lò yẹ torí wípé ìnirọ́ wà ń bẹ̀ ká sọ fún yẹn yìí pé irú omi bẹ́ẹ̀ kìí fi ń tọ́mọ́ fi màṣàkọ̀ wọlé màṣàkọ̀ tẹ́sílò tẹ̀sí nínú sẹ̀ríà yẹn pé omi ò lè rọrọ̀ kú ń nígbà tí ò ti lè rọrọ̀ kú ń yẹn àti kó náà ti di ìtọ́ba omi rẹ nìyí àlàyé kan wà níbi ti yèèpẹ̀ torí pé mọ̀kànfẹ́ sàlàyé ẹ̀ toró ti wọnú àlùmọ̀jáwàrà tí mo sọ lọ ṣùgbọ́n pẹ̀lú páwọn onímọ̀ máa ń ṣe àdáyẹnrí ẹ̀ àwọn ṣàfihà máa ń ṣe àdáyẹnrí ẹ̀ àwọn màlìkíyà náà máa ń ṣe àdáyẹnrí ẹ̀ àtàwọn míì ìyẹn ni pé tí omi bá wà téèyàn wá máa máa da yèèpẹ̀ sí bóyá èèyàn gbómi lẹ̀ nísìn ọmọ èké kan wá kàn dé ọkàn mú yèèpẹ̀ ọkàn dàlù tá a lè lómi yẹn tá a bá wòye sí pé mùjáwàrà ni a lè lò ìyẹn ni pé lọ́ndà pé yẹ̀ẹ̀pẹ̀ ẹ̀rí pé kò ní yòrò sínú omi ṣùgbọ́n yọ̀ lápá tá a bá wòye sí lábala abẹ́hùn pẹ̀lú ètò àgbẹ̀kùn lọ́tẹ̀sùnwọ̀n a lè lò ṣùgbọ́n wòye míì ni pé yẹ̀ẹ̀pẹ̀ ṣé òun ga jẹun fún rẹ̀ tọ̀húrù ni àbí kèsè tọ̀húrù tọ̀húrù ni yẹn ni pé yẹ̀ẹ̀pẹ̀ gẹ́gẹ́ fún rẹ̀ á fi ń ṣe àlùwàlà àti pé ìmára àti ìmára lọ́fẹ̀ẹ́ gan lọ́fẹ̀ẹ́ kan papọ̀ fàmìsáálì àwọn onímọ̀ sọ pé a lè lò ó láti lè fi ṣe àlùwàlà kódà kó sọ pé ọmọ eke ló dìídì dà síbẹ̀ àbáwọ̀ gángan la dìídì dà síbẹ̀ àbá pọn omi kankan àwa pọn yèèpẹ̀ mọ́ àní sọ pé torí pa ti pọn yèèpẹ̀ mọ́ pé àwa ní fi ṣàlùwàlà torí pé yèèpẹ̀ kan tẹ́lẹ̀ a máa ń lò láti lè fi ṣe àlùwàlà wà iye fún mọ̀gbẹ́ yẹra yẹnfakò ánìhò gbàlébà nǹkan sọ̀kárì ọmọ àpèjúwe ní ṣúgà wá ṣùgbọ́n lára àwọn àpèjúwe míì wà tí èsì ṣúgà tá a fi sọlọ. fọ̀tọ́ hìrún irú omi bẹ́ẹ̀ ìtọ́mọ́ni mùsàmẹ́lú ń filẹ̀ àádà á máa lò ó nínú bá a ṣe ń sẹ̀mí mìtọ́bùkìnà fi dáná àbí láti lè fi gún nǹkan ṣùgbọ́n ó kálẹ̀ ìbáàdà ṣùgbọ́n àlè fi ṣèjọ́sìn káfí sàlùwàlà àbí káfí wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn ṣùgbọ́n ní sáàtọ̀ pé ìtọ́sẹ̀sùn wọn ni pé a lè lò ó láti lè fi sàlùwàlà àbí káfí ṣèjọsìn. àáfà tẹ̀síwájú pé wà ń òṣì ibà láwùnuhu àwùtọ̀ àmúhù àwòríhùhù bí nẹ́sìn nẹ́sùn hùmùhù. ìyẹn ni pé sọ́ba ti pín nǹkan tó máa ìkọlórúkọ pẹ̀lú omi gan tó jẹ́ pé nǹkan ẹlẹ́gbin gẹ́bí ń tá a sọ àfọ̀n padà sàlàyé tọ́gbà lérò pẹ̀lẹ́gbin torẹ́gbin lọ́dọ̀ tiwa kọ́lẹ̀gbin nínú sẹ̀ríà yọ padà sàlàyé ẹ̀ tọ́ba ṣe pé nǹkan tí sẹ̀ríà kẹ́ àkẹ́gbin ńlọ yípọ̀ pẹ̀lú omi ọwọ́ á yí àwọ̀ rẹ̀ padà àbó yí ìtọ́wò rẹ̀ padà àbó yí òórùn rẹ̀ padà kí ni ìdájọ́ rẹ̀ àfààní pé ìdájọ́ rẹ̀ náà ni wípé òun náà ti tẹ̀gbin àgbé omi ilẹ̀ nísìnyí ọmọ eke kan wá dàgbẹ́ síbẹ̀ omi yìí kò sí sàlùwàlà má kò sí sàlùwàlà má àti àwọn àpèjúwe mi àbí ẹnìkan tọ̀ síbẹ̀ omi yìí kò sí sàlùwàlà má tọ́ba ti yí padà kéèsì ni pé tọ́ba sọ pé tọ̀ ta sí omi tí ò yí padà kí ni ìdájọ́ òun fi sọ pé wàkúrú mọ̀sọ́ọ̀mìlà fi rọ́pò ìlà hádà kàmá kọ́lé lẹ́nu lámìọ̀gà làkàdà èyí tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé nínú mọ́sáàbù imam malik akórira sí omi sẹ́nìkan ti lò tọ́wọ́ kánlá rẹ̀ ìyẹn là ń pè ní almahul mustahman akórira sí kẹlómi ò tún lò ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ èèyàn lè lò ó pẹ̀lú àwọn ẹ̀rí lára ẹ̀rí tó wà ní pé jáde ọmọ abdallah rọ́bìọ́lá ìkàlára àwọn sàbẹ̀ ni ó ní pé. كان يعودني النبي صلى الله عليه وسلم وأنا مريض anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ bẹ òun wò nígbà tí òun ti kíni o tó òun sáré wàlà àkè débi pé òun ọmọ kẹkẹ mọ sẹ́yìnì sẹ́nìkan bá ń sọ nǹkan òun òun kan mà yẹn pé kò sí làákà ìfowópamọ́. sàwọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam fasọ́bà mi ń wudu ihi alẹ́ pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ á sí àlùwàlà ní omi àlùwàlà ọwọ́ á dà sí òun fàákàlù bí ara àwọn ti yanu lára mọ̀jísà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti o ṣe hadith yẹn wà nínú bukhari àti muslim. ẹ ìfàyọ níbẹ̀ ni pé nígbà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti ń sàlùwàlà láì níyèméjì díẹ̀ ọ máa ta sí inú ọgbà omi yẹn padà èyí tó kù yẹ ànábì wá dà sí la tọ́ba ṣe kẹ́gbin lọ́jọ́ ni ànábì ò ní dà so lára ẹ̀rí tó ṣe pé àwọn onímọ̀ tí wọ́n mú wa ṣe ń sọ pé alimamul mustamal omi tí èèyàn lòkù a sì lè ṣe kíni o a lè fi ṣe àlùwà pàtàkì jùlọ kò sí ẹ̀rí kan tọ́sọ yìí pé ó ti kú òní alimau alimutla látara yìí pé ẹnìkan lò ó. وكل ما استعمل في رفع الحدث كما قليل لم يغيره الخبر ibi ọ̀rọ̀ tún wà nìyẹn ìyẹn ni pé ẹ̀gbin dà sí ara omi ṣùgbọ́n ẹ̀gbin yìí ò yí padà kí ni ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ Imam Malik àwọn gbà yí pé omi yẹn akórira sí i ká lò ó torí pé ẹ̀gbin ti wọnú ẹ̀ òótọ́ lọ́jọ́ sí ko yi yí nǹkan kan padà ní a sì rí ni pé imam malik omi be owo pe akẹ́kọ̀ọ́ rira sí tọ́ba ite o ri omi míì ṣùgbọ́n kò ní rí omi yẹn lẹ̀ kọ́ wa lọ sí àlùwalẹ̀ ilé ìyẹn ni ọ̀rọ̀ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tí ó wà nínú mọ́sálà yìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òní pé á ṣe yapa láàrin somi yẹ pọ̀ àbókéré àwọn tó sọ pé a ti òǹpìyàn láàrin sómi yẹ pọ̀ àbókéré àwọn náà tí wọ́n á sì ya pẹ̀lú pé kí la fi sùn di wọn tómi yìí pọ̀ kí la fi sùn di wọn kókéré. imam shafi àti imam ahmed àwọn gbà yìí pé omi tó sọ yìí pé tẹ́gbì díẹ̀ bá ta sí tí ọ̀làpàlà rẹ̀ alẹ́fi sàlùwàlà yóò jẹ omi tí tá a bá fi mú dùn wọn báyìí yóò wọn three seventy five yẹn ni pé omi yẹn lè tó yẹn three hundred and seventy five ó sàlùwàlà tómi bá pọ̀ débẹ̀ ń tí ẹ̀gbin díẹ̀ bá ta sí tí ọba ti lápálá rẹ̀ èèyàn lè lò ó ṣùgbọ́n tí ọba ti tọ́ bá ń tọ́jú ẹbí three hundred mú dùn tàbí máa yọ jágà ń èèyàn lè lò ó. Ima, eh, imam abu hanifa òun gbà yìí pé ìtàfisùn pinya pé sọ́pọ̀ àbókèrè ni wípé téèyàn bá ṣéèkì ẹ̀ ẹ̀gbin tọ́wà lápọ̀ ọ̀dún tó lè lọ tó lè dósì tọ́ba ti lè dósì nípa yìí pé àmì ìtumọ̀ ẹ̀ ní pé omi yẹ omi tó kéré ni ṣùgbọ́n tí ọba ti ní lọ sí apọ̀ òsì nípa akọ́pọ̀ ìyẹn ni pé kìí somi tó kéré ọ̀rọ̀ tí mọ́mọ́ abu hanifa kò lẹ́rì kankan nínú hadith anabi wa muhammed sallallahu alayhi wa sallam èyí tó lẹ́rì tí a padà sí àlàyé lérí ẹ̀ ó ní ti imam shafi àti imam ahmed kí làwọn fi mú gbèdéke yìí wá pé ìdáfisùn pé yàgbé sómi pọ̀ àbókéré ni ó ní hadith tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó ní pé ìdá balagalmahu kùlàtẹ́yìn lam yahmil al-khabath ìyẹn ni pé tí omi bá ti wọ kúlà méjì kúlà méjì yẹn nígbà tí wọ́n ṣe òǹdíwọ̀n rẹ̀ ó jẹ́ zero nine seventy five modu tí mo ṣàlàyé yẹn tó bá ti dé òǹdíwọ̀n bẹ́ẹ̀ ẹ̀gbin tó bá rọ̀lù kò ní lápálá rẹ̀ mọ̀fúnmu ẹ̀ àgbọ̀yé tó wà bẹ́ẹ̀ ni pé tómi yẹ ọ̀bá ti bí òǹdíwọ̀n three seventy five modu nítorí tó yan three hundred and seventy five sàlùwàlà àti wípé sẹ́gbìn bá rọ́ọ̀lù yóò lápá lára rẹ̀ ṣùgbọ́n hadith mi wà tí ọjà kó yẹ wá yí pé ọ̀rọ̀ imam malik ò ní ọ̀sẹ̀ tó wọn pẹ̀lú pé aago mẹ́fà la sọ pé a ní àmàdúró tó sì já sí pé ìdílọ́wọ́ díẹ̀ ọ̀sẹ̀lẹ̀ tó ń lọ jẹ́ ọjà sí pé lẹ́tọ̀ dé dárúsù dé orí aago mẹ́fà gàgà tó bóyá ká dánu dúró báyìí káfílẹ̀ ìsàlàyé yẹ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú gbọ́lọ́ ní oṣù tí ń bọ̀ káfílẹ̀ láǹfààní ìbéèrè bóyá bí ìṣẹ́jú márùn-ún ká fi kọjá aago mẹ́fà púpọ̀ ìwọ̀n bá tí a yìí kí bá kí kí o sì wọ́n ní àǹfààní àwa a bá lè tá a bá lè ẹni tí lè ka tira kọ́má wulẹ̀ gba torí ntọ́wà níbi ó kéré gan so wọ́n padà fún wa ní tira ka yẹ gẹ́gẹ́ tí mo sọ ká ha ọjà púpọ̀ yóò wúlò fún wa gẹ́n torí pé bá ti ha láti sìn yọ padà máa wúlò fún yàn. nígbà tó bá yá yóò sì máa jẹ́ ìrọ̀rùn fún yẹn gan láti lè gbọ́ àwọn tíra míì tó yẹn bá fẹ́ kà láti lè gbọ́ yé wallahu alam subhanaka allahumma wa hamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. àwa tí a bá fẹ́ béèrè. àtàwọn ní béèrè ìjọ kan wọn. nǹkan jẹ máa omi ká béèrè nǹkan mi. one two three four five six.